77 1673 33 eléyìí ni money point ti alihuda islamic development foundation gbogbo àwa tí a bá tún fẹ́ ṣèkọ́ lọ́wọ́ fètò náà bákan náà ní ọjọ́ ti èmi eléyìí ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú oṣù kẹsàn-án ẹgbẹ́ oṣù àwọn ẹlẹ́sìn islam eléyìí tí rọmọdán yìí tún di ẹlẹ́ẹ̀kẹrìnlá bákan náà wá sí dèjì ọjọ́ júmọ̀ á olúwa aláàánú wọ́n jẹ́ ká fi lè ṣàṣìmọ́ ọ̀hún ọjọ́ júmọ̀ wọ́n jẹ́ ká fi rọmọdán tọ́jú ìlú ọ̀hún wọ́n jẹ́ ká fi ṣe láyé náà ọ̀wá gbà ní ìjọsìn gbogbo àwọn ọṣẹ́ táwa sí nínú ẹ̀ láti rojú rò wọ́n lọ́run balẹ̀ fọlá ọlọ́mọṣẹ́lẹ̀ sí lọ́run fẹ́ni kọ̀ọ̀kan. àmín. ní òní àkórí ọ̀rọ̀ tí a tún mú wá fúnra wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ẹ̀yìn wa nílé òun náà ni àkórí ọ̀rọ̀ tá a pè ní ayé àtúlẹ̀ mùsùlùmí fíl àṣùwà ìṣẹ̀mí mùsùlùmí ìgbésí ayé mùsùlùmí nínú àwọn ọjà òun ni a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n béèrè alákọ̀ọ́kọ́ òun ni pé lọ́dọ̀ olùbánisọ̀rọ̀ wa a fẹ́ béèrè kí ni wọ́n ń pè lọ́jà mi ẹ tó wá fẹ́ kó papọ̀ lẹ́ẹ̀kan náà ipò wà lọ́jà wà nínú ìgbésí ayé ọmọ ìdẹ́yìn pàápàá jùlọ mùsùlùmí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ألا أم صل على محمد وعلى آل محمد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 ní ń lọ lónìí pé láti fi jọ súnà níbi sallallahu alaihi wasallam ànábì àmọ́ gbé wá sí lọ́jà òye kódà ìjọ tó lọ sí ọjà àti ọtọ wọn ń pín àbúrò náà tún ṣe bẹ́ẹ̀ ànábì ṣe bẹ́ẹ̀ àbúrò rà tún ṣe bẹ́ẹ̀ káwá padà sí ìbéèrè pé kí là ń pè ní ọjà àkúntẹ́kùn kálukú náà ti mọ̀ ni òun náà ni àyè kan tó jẹ́ pé kátàkárà mọ́ sí mọ́ wáyé ń bẹ́ẹ̀ ọ̀wá mọ ní ayé ṣe ń sókè kì í ṣe pé ààyè kan nìkan torí pé àwọn ọjà orí nẹ́ẹ̀tì náà ń bẹ téèyàn wà ní yàrá rẹ̀ tó sì ṣe kíni tí ó wà lọ́jà láwọn sáìtì ìbẹ̀ tó bá ti wọ ọbẹ̀ ọwọ́ àrajà ni ọwọ́ ni. ni pé ààyè tá a mọ̀ ṣe kíni tá a mọ̀ ṣe kátàkárà níbẹ̀ kọ́là àwọn tọ́jà wọn ní ìmọ̀ commerce ni business studies ni okay market is a place where buying and selling audience or goods and services are carried out against help so ibi tó pé kátàkárà ẹni tó fẹ́ ta agbára rẹ̀ ẹni tó fẹ́ ta ọpọlọ rẹ̀ ẹni fẹ́ ta òye rẹ̀ àbẹni tó kó nǹkan ní material things tí wọ́n fẹ́ ta fáwọn yẹn táwọn mọ̀ mú owó wá so tàrífù ọjà ọ̀yàtọ̀ nínú ẹ̀sìn sí ohun tí ń ṣe kínni sí ohun tí ọpẹ́rẹ́tì nínú ìmọ̀ míì náà nínú àwọn ìmọ̀ ayé òde òní ta pé ìmọ̀ ẹ̀kọ́ ìwé ni pé ohun tá à ń pè lọ́jà nìyẹn ṣùgbọ́n kí ni ipò rẹ̀ nínú ìgbésí ayé ọmọ èdè yàn a ti mọ̀ pé bàbá ara ta gbogbo yóò táwa ní ọba jẹ ó ti ń táwa lò so ọjà náà láti rà á kódà nígbà míì yorùbá wọn mọ pé ilé ayé generally ní ọjà fún àlìkìyàmà torí kí lójú ọjẹ ni pé táwa ní ọba dùn bí ọba ọkọ àti ọba síra wọn dáadáa gbogbo bá ṣe ra tí kò sásùnbọ́ bá ti kíní kan bọ́lá ti ra so ọwọ́ aṣídédé ọ̀rọ̀ yorùbá náà tó mọ̀ pé ayé lọ́jà pé alkiyama ọ̀run iná ẹ̀ nílé ó tún mọ̀ pé àwa rà níbí àwa tà níbí ohun tí ó jẹ kí balkiyama wọ́ba ṣe kíni bí ọba ṣe rí tòun tí yẹn bá ràbọ̀ lọ́jà náà ni ọ̀sán àwọn ọmọ rẹ̀ ó kí ọ káàbọ̀ bí àwọn Islam ó jẹ́ nǹkan pàtàkì nínú ìgbésí ayé mùsùlùmí kódà anabi sallallahu alayhi wa sallam nínú àwọn kẹta anabi mójútó nígbà tá anabi wọ ìlú medina ọjà ń bẹ ń bẹ làkórí náà fi ṣe kíni ló fi pàtàkì kódà anabi supervise activities ti ń lọ ní ọjà kódà àwọn tọ́jà àwọn kẹfìrí wọ́n wò pé a ah, ìbá ìrìnlẹ̀ wọn tí wọ́n béèrè pé ẹ̀yìn àfáàkẹ́lẹ̀ náà wá sí lọ́jà kódà nù táwọn kẹfìrí òfẹ́ gbà fún anabi náà pé máàlì asar rasul ó dé yákùlù tọ̀ ámá wọ̀yẹ́bùsì fil aswak kí ló dà nẹ́bí ń wá ọjà ayípọ̀ta lọ́jà di so a jẹ́ ọjà ilé gbogbo wa ta lè nẹ́ni ohun tí kò wọ́ kẹ́ra ń bẹ̀ ló ṣe kíni òun lọ yàtọ̀ àwọn yóò sórí ire ń bẹ̀ àwọn mí ni ó ṣe kíni wọ́n sì ká lè mọ pàtàkì ọjà pé àyè tó bá dẹ́dà rẹ̀ kò gbẹ́ngbẹ́ ayé lòun náà wà bákan náà ọba ṣe wá látọ̀dọ̀ ọba tó dá wa pàápàá jùlọ náà tó bá sọ fún anabi sallallahu alayhi wa sallam kan màlẹ́kà jibril wá anabi sallallahu alayhi wa sallam àwọn wa lọ́wọ́ anabi pé wọ́n anabi gbogbo ilẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ilẹ̀ jẹ́ yìí wọ́n wọ́n abẹ́ẹ̀kọ́ ni kódà ìlú mọ́ ní tó nílẹ̀ ah àṣàbà wà bí lọ́dọ̀ àná ìpín gbogbo ilẹ̀ yìí ṣe ń bẹ tó ìtí gbogbo ilẹ̀ tóbi tí ah, àyèwò ni ọba adẹ́dà nífẹ̀ẹ́ sí jù ní orí ilẹ̀ ó di ah, ànábì sallallahu alaihi wasallam ní ah, ìmọ̀ o ó dìgbà tí Jibrilu bá dé ń bi léèrè ó di ó ní ń bi Jibrilu léèrè wà tí Jibrilu wádùn ànábì mẹ́sẹ̀jì mi lọ́ba wa ànábì sallallahu alaihi wasallam tó ìwọ Jibril ní gbogbo orí ilẹ̀ yìí tà ń bẹ gbogbo orí ilẹ̀ gbogbo àyèwò ni ọba adẹ́dà sí kíni ló nífẹ̀ẹ́ sí jù ní orí ilẹ̀ ah màláíkà Jibril náà ní èmi ní ọmọ o àṣekéyìn ó bìyàn ní béèrè ká sọ pé àṣekíni ká sọ pa àmọ́ àṣekì í ṣe àbùkù kódà àwọn afáàmọ́ sọ pé kẹlímà aláàdìrí nisful ilm òun gẹ́ ni lajì ìmọ̀ tó a sì rẹ́kọ̀ọ́ yẹn kọ́ lára àwọn àfáàwà Imam Maliki ni gbogbo àwọn àhímà ẹ̀sìn wọn bá ti mọ nǹkan àwọn ní o béèrè wọn bá ti mọ nǹkan wọn ó béèrè omi wọn ìmọ̀ ò torí pé ọ̀ràn ní ká sọ ohun téèyàn ò ṣe kíni téèyàn ò nímọ̀ ní nípa rẹ̀ so màláíkà Jibril náà ló wọ̀n mọ́ àfi tóun bá bi Allah subhanahu wa ta'ala so ànábì wa ni ọ̀dà à ń retí gba màláíkà Jibril padà dé ó sọ fún ànábì sallallahu alaihi wasallam pé àyè tọ́ba adẹ́dà tó lọ́lá jù lórí rẹ̀ tọ́ba adẹ́dà sì nífẹ̀ẹ́ sí lórí ilẹ̀ òun náà ni masajidu a bó ṣe wá nù rí wáyà alọ́dọ̀ imam muslim kódà nínú àwọn àdìsọ́ pé imam muslim nìkan ló ṣe kíni ló gbé wá tí imam bukhari ò gbé wá ó ní bilad ilallah masajidu a nínú gbogbo òlú pátá àyètọ́ bá dà nífẹ̀ẹ́ sí jù lórí ilẹ̀ ọ̀kọ́ mọ́sálásí yẹn ló nìwọlá láti lọ ni mo lè kú sọ́jà wọ́n tún ní ọ̀dà àti mọ ibi tó dáa jù ṣe pé àyè míì tún sẹ́kù lórí ilẹ̀ yàtọ̀ sí ọjà yàtọ̀ sí àbí yàtọ̀ sí mọ́sálásí sọ pé ẹ bóyá kí ní kẹtọ̀ ọba ní ọ̀dà nígbà tá a ti mọ àyè tó dáa jù lórílẹ̀ wọ́n Ànábì sallallahu alaihi wasallam àyèwò ló burú jù tọ́ba adédàmọ́ bínú sí nínú àyè lórí ah <laughs> ànábì sọ̀lá àsára ní ìmú ilé yìí náà ọ̀ ní ba bá dé ń ṣe kíni ń béèrè lọ́wọ́ ẹ̀ ìgbà tí màlẹ́kà jìbìrì tún dé tún béèrè lọ́wọ́ màlẹ́kà jìbìrì náà pé èwo ni Ẹ tó bá dẹ̀ ń bínú jù ní orí náà Allah subhanahu wa ta'ala nípa so ńgbà tó padà béèrè so ọba sọ fún wá sọ ọba ní à láwájá mọ̀ tí ṣe kíni ó ti wọjà ó wàhálà ti dé nìyẹn ọba adẹ́dà kọ́là wa ń bẹ̀ so ni pé anabi sallallahu alaihi malaka jibril wa sọ fún anabi pé àyè tọ́ba adẹ́dà ń bínú sí jù ní orí ilẹ̀ òun náà ni àwọn ọjà àwọn àyè ọjà ẹ̀rí pé àṣìwákò ha jámù àzókù ni ó náà gbogbo àyè tí bá ń jẹ́ ọjà ọjà ọjà ó di yé so kódà kọjá pé fóònù rẹ ni ọjà rẹ wà so sáìtì yẹn torí pé alukurani lè wà lórí fóònù ó tún wọ́n pé àbí oní bọ́ọ̀sì tẹ́lẹ́kọ́tọ́ pé bẹ́ẹ̀ ló ń bá ń kó alukurani tó ń kó àwọn nǹkan sí lórí fóònù rẹ̀ ní spéèsì yẹn ó ti ọwà nípò ibi tọ́ba ẹ̀dá sí kíni àbáwọn apilikéṣà tó jẹ́ kóun fi ń wá kókó sọ̀láàtì fóònù àgbáyé kan ni fóònù nígbà tá kíní ọjà náà ń bẹ ní kíni látẹ̀lẹ́wọ́ wa náà gbà tó wá rí fáwọn sọ̀hábà bàtàwọn àfọ́ ọmọ wa sàlàyé lórí hadisi torí pé nínú mọ́sálásí ọba ìdàgán kílè fún òun ní mọ́sálásí wa annal masajida lillah fala tad'u ma'a Allahi ahada àkọ́kọ́ nìyẹn bákan náà ohun tó ga jù alukur'an ọ̀rọ̀ tó ga jù nínú mọ́sálásí wọ́n sábà ti mọ́ kà fi buyutin adina Allahu an turfa wa yudhkara fi asmuhu yusabbihu lahu fiha bil ghuduwi wal asal pàtó bá dọ̀tọ̀ márùn-ún àwọn tí wọ́n mọ̀ lọ mọ́sálásí yẹn ó ní rìjálún àwọn èèyàn kan tí wọ́n dá yàtọ̀ látùlé ihim bẹ́yò látùlé ihim tijaratun wàlá bẹ́yò andikirila wọ́n tajà business transaction ni yálà tí ojú ayé ni torí fóònù ni áta ara ni ó tàn pé kátàkárà ẹ̀tọ́ ni ṣùgbọ́n kò ní kọdínà wọn tí wọ́n fi ní síkíní tí wọ́n fi ní rántí Allah subhanahu wa ta'ala kò ní pé kọ́mọ́sí sọ́láàtì látùlé tijaratun wàlá bẹ́yò andikirila wà ìkọ́ mi wà ìta ìzàkàtì pé kódà bísẹ̀nsì mi yóò bùn lọ́dún mi rò pé ìyọ̀sà ká ọ̀sọ̀ kẹ́lómi ní gbà ah, ọgbọ́ bí ó ṣe ṣe yíye ọ̀tọ̀ lè retá rọ̀pá jẹ́ òkè tí kọ́ sọ́ọ̀tì o ọ̀wádà ni bísẹ̀nsì yìí ò ní àbí pé àwọn òkèá yìí ti ráyè sírò ṣàká mi lọ́dún yìí kó tó bá di next kí ní àwọn sí papọ̀ kò ní bí wọn lọ́wọ́ kọ́ mọ̀ yọ ṣàká gẹ̀ torí pé owó pọ̀ ńgbà mi ti mọ rúbẹ̀ lómìnà lójú pé ọjà tí wọ́n fẹ́ fi ra kalẹ̀ kí n dìlé ṣàká yẹn ọ̀bá dà kò ní bí wọn lọ́wọ́ yálà àwọn ìdíkìrìlá ọ̀ìkọ́ mi sọ́lá ọ̀ìta ìzakat yakhafuna yawma tataqallabu fihi al-qulub wal absar wọ́n mọ̀ páyà ọjọ́ tí ojú ọ̀rìn kankan kan tó kọ́kọ́ mọ̀ wọ̀tí wòsì pé ń bo lágbà ọkàn ní ọmọ ọgbọ̀n pípípé yọmọ lọ yọmọ bọ̀ pé tí ń bẹ̀ nínú ẹni ìfọ̀kànbalẹ̀ ọba dàmọ́ sàfàwà náà sínú kíni sínú ẹni ìfọ̀kànbalẹ̀ eléyìí ni ṣókí nípa ohun tí ń jẹ́ ọjà ipò èpè so ìrìn òhòhò ó ti yé so ìmọ̀ wà nípò tó yẹ kí ẹ̀dá ó wà lọ́kùnrin àbí lóbìnrin lọ́kọ́ gbogbo àwọn aburú pátá lọ́gbára jọ sí ọjà náà lọ́dọ̀ fi láti ìbínú. yọmọ ṣẹlẹ̀ láwọn ààyè kọ̀ọ̀kan ni mo sọ láti àyọmọ sí kíni yọmọ ní ilẹ̀ báyìí ò kọ́ mọ kọ́dà ọkẹ́ pé ilẹ̀ kan tí wọ́n kà sí ládùúgbò tí wọ́n bá ti kọ́ mọ́sálásí síbẹ̀ ó ti sọlẹ̀ yẹn lọ́lá ju gbogbo létí mẹ́mbẹ̀ lọ ọ̀kan fi ni wọ́n fádùn àrìjá ilá àrìjá lòhá wa illa fàlà fọ́dùlùn lè turbin àlà turbin ó ti ẹni tó ọkùpáì àyè kan ohun tó wà lórí àyè onímọ̀ sọ di àyọ́lá àti ohun tó ń sí ń bẹ̀ so bẹ́ẹ̀ lè ṣe jẹ́ nu. jazakumullahu khairan ló wà lánàá mọ́sálá ìsàánú ẹni kọ̀ọ̀kan wa àti mọ ohun tí wọ́n ń pè lọ́jà àti ti mọ ìpòwó lọ́wà nínú ìgbésí ayé ọmọ ìdí nìyí. ìbéèrè lè ti àtúnfẹ́ ti ṣe wá ni pé kí ni àwọn aburú ń bẹ láàrin ọjà ẹ kí mùsùlùmí ọ ṣọ́ra fún naam ah, Alhamdulillah. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé àwa tá a jẹ́ mùsùlùmí àìsẹni tí kẹ́ mọ́ ní gbàsàgbàsà nínú ayé bí wọ́n bá ṣe wù mí ní ń ṣe torí pé àwa kọ́ la nira wa láti gbogbo àná ìmọ̀ sọ tí yẹn bá kú ní ìsìnkọ́dẹ̀ ní tí yẹn pé ń lo rẹ̀ bíi pé òun ló nira yẹn pé inna lillahi wa inna ilayhi rajihun dúkìá allah subhanahu wa ta'ala òun náà ní gbogbo wa òun ló sì pílèsì wa dúkìá òfin wá síbi tó yẹ ká wà ó sì sọ ohun tóun ní ká wá sí i láyé kí ló ní ká wá sí òun náà ni alẹ́ ìbáàdà gẹ́gẹ́ bí wa náà sí ọgbàjúmọ̀ pé ma khalaqtul jinna wal insa illa liya'budun ohun tó bá yẹ dà torí ẹ̀ dá wa nìyẹn ó túnmọ̀ pé àwọn activities gan yàtọ̀ sí ohun tá à ń ṣe mọ́sálásí yàtọ̀ sá lọ àjì kìnìkan àwọn activities yẹn tá a bá ṣe in conformity pẹ̀lú òfin Allah subhanahu wa ta'ala yóò mọ̀ jẹ́ kíni fún wa wọ́n mọ̀ sírò rẹ̀ ní ìbáàdà wọ́n mọ̀ sírò rẹ̀ fún wa yóò mọ̀ jẹ́ orí fún gbèsè ayé wa so ànábì tí wàá sọ fún wa pé ilé ayé ẹ̀wọ̀n ni fún múmìnì torí pé múmìnì ọmọ sọ́lẹ̀tẹ̀ ó ti wọ́n ti fún ní desinẹ́tẹ̀ rà pé níbi ìlò lè dé ṣàkọlẹ̀ wọn mọ́ níbi ìlò lè dé bí ohun tí wọ́n gbà lérò nìyí so ṣùgbọ́n kèfèrí kò sówò tó wọn ò ní lè ṣe fúnra rẹ̀ gbogbo ejò jíjẹ ni kó ti kí mùsùlùmí òun ṣe kí ni èé jejò so látàntorí bẹ́ẹ̀ látàntorí báyẹn ló fi jẹ́ pé àwa mùsùlùmí abùkátà pé ìgbésí ayé tiwa láàrin ọjà ọ̀tọ̀ ni èsì bí ẹni tí èsì mùsùlùmí ṣe ń hùwà láàrin ọjà èsì bẹ́ẹ̀ ni àwa náà gbọ́dọ̀ sí kíni la gbọ́dọ̀ mọ hùwà ó túmọ̀ pé àwa gbọ́dọ̀ dá yàtọ̀ kódà wọ́n tí wọ́n ní èsì mùsùlùmí wàláhì tó bá àwọn guidelines àwọn òfin tó de mùsùlùmí lọ́jà tí wọ́n náà bá ń tẹ̀lé ọkàn ẹ̀tì ẹ̀ ní ọbalẹ̀ ayé ògùn kódà ò lè tara rẹ̀ pé ṣébi Islam ṣe làákàlẹ̀ ni kódà ilé yẹn la fi bukata, àti pé nu àwọn agitation tó wá ń gbà kan pé islamic market torí pé islamic market yàtọ̀ sí ọjà gbàrọ̀ gbogbo àti pé mo nígbà tá nẹ́bí wọ̀lú Medina so ọ̀tọ̀ wọ́n ń ṣe bísínẹ́sì rìbá ni èlé gbogbo nǹkan tí wọ́n yé tà kíní kan ẹ̀wọ̀n pé mùsùlùmí ètò ọtí mùsùlùmí èrò ọtí tó lápẹ̀rẹ̀ ní wọ́n ń ta mineral sí nìkan nínú kíní wọn náà ọtí bá kíní kan bá mùsùlùmí ó sì fẹ́ mú bẹ́ẹ̀ òun rìnrìn àjò lọ ni so àwọn èèyàn níbẹ̀ tí wọ́n sì mùsùlùmí èlò ọjọ́ kó mẹ́ẹ̀ ìrìn àjò ló ti ṣe kí ni. láti méèkì ilé ayé wà kọ̀ǹdúsì fún mùsùlùmí